فإن قامتنا فلا عليك قالوا ثم قولنا عنهم لعل وإذا أتينا الإسلام والكفار لعلهم تهتدون وإذ قال موسى لقومه يا Thank you. الحمد لله رب العالمين وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم آتنا الحكمة في من أوتيها فقد أوتي خيرا كثيرا أما بعد السلام عليكم ورحمة الله وبركاته كلمة أرجوكم الله سبحانه وتعالى أتى عليكم أثرات فنبوة محمد صلى الله عليه وسلم أورا ليه أو هذا أتوقع أن كان كتابين ojúpọ̀nà ànábìwá sallallahu alaihi wasallam nítorí di ọjọ́ àlùkìyàm àmdàlá ọba subhanahu wa ta'ala ìmánìyí wàkàmìyí ọmọtàlá ìṣúwá ní ọ̀kan nínú àwọn olórí ìyá náà àmdàlá ọba subhanahu wa ta'ala ibi tí a jí sí ayé ní àárọ̀ yìí ọlọ́run ọba dẹ́ta wa fásitì ń bẹ ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ olóore nínú àwọn iṣẹ́ olóore ilé iṣẹ́ ìdánimọ̀ aṣojú kòkòrò irú ọjọ́ èmi tó jẹ́ ọjọ́júmọ́ ọjọ́júmọ́ òun náà ní nǹkan tó wá níwọ̀n tàbí ìsú. فمن صلى رسول الله من غسل وابتسل وذكر وابتكر gbogbo ẹnikẹ́ni tó bá wẹ̀ tó wẹ̀ orí ẹ̀ tó wẹ̀ gbogbo ara rẹ̀. bákan náà ó kúrò nílé ní ìyálẹ̀ta ó lè mọ́ṣáláṣí wàdà ẹ́ tó wá jókòó níbi tó súnmọ́ àìmọ́ ọ̀sánmà tó wá sẹ́kí láti dọ́kọ̀ tó lọ́dọ̀ ìmọ̀. àwọn sọ́lá lọ sọ́lá onírúurú ẹni bẹ́ẹ̀ gbogbo ìgbésẹ̀ kọ̀ọ̀kan wà mẹ́ta. bákan náà ó tún wá fẹsẹ̀ rìn lọ́sẹ̀ lọ́sọ̀lọ́sọ̀lá gbogbo ìdílé òtúmọ̀ màǹgọ́sára wàkútàsára wàbáká wàkútàsára wà mẹ́ta wàdánà wàsàmà ẹ̀dọ́ tó wẹ̀ òwẹ̀ orí ẹ̀ òwẹ̀ gbogbo ara rẹ̀ ó kúrò mọ́sálásí ó fẹsẹ̀ rìn. ó wá jókòó láyè tó mmadụ tó súnmọ́ mu wá ọrụ wá tẹ́tí gbọ́ ọ̀pá àgbà. àbúkọ̀ lọ́wọ́ lọ sọ́kùnà rà àlọ́mọdé gbogbo dúkìá bùdáwò lèkún lèkún ọ̀sìn gbogbo ìgbésẹ̀ kọ̀ọ̀kan tó ń gbé ìgbésẹ̀ kọ̀ọ̀kan tó ń gbé láti tó bí kọ olóore ọdún ó túmọ̀ sí pé ó bá fẹ́ ìgbésẹ̀ márùn-ún ìṣẹ̀lẹ̀ lọ́dún márùn-ún ìgbà sọ láti wọ́n sí ìyá ọmọ láti kó sílẹ̀. ìdílé àwọn iṣẹ́ eré iṣẹ́ ẹ̀dá oṣù kòkòrò ní ọjọ́ ìlú kéèyàn ní ọjọ́ kéèyàn wẹ̀ kéèyàn ní ọjọ́ òwe ara òwe ara rẹ̀ kéèyàn ní ọjọ́ kéèyàn ní ìdèmẹ̀tà tó máa kéèyàn ní ọjọ́ kó bẹ̀ṣẹ̀ ní ìwé bákan náà ó jókòó sáyé tó ṣe pàdé nípa wa bákan náà ó gbọ́ fún àwọn rẹ̀ gbọ́ ọ̀gbà rẹ̀ gbọ́ àwọn fẹsẹ̀ rúfẹ́ ní báyìí kò sí orin tó pọ̀ ẹ̀dọ̀ nípa wọn ní bàbá àbúrò àmì gbogbo iṣẹ́ kọ̀ọ̀kan kò sí iṣẹ́ kọ̀ọ̀kan ẹsẹ̀ kan ìṣèlú ìṣèlú kan ìyá àti wọn sára gbogbo ìṣòro tí máa ń bẹ nínú ọdún kan ó kọ́ lẹ́yìn ẹsẹ̀ kejì bẹ́ẹ̀ ó bá lọ́wọ́ five percent ló ń gbé ẹsẹ̀ ẹgbẹ́ ẹsẹ̀ ẹgbẹ̀rún kan sí five hundred àpòjù ẹ̀rí kì í ṣe olóòtú pọ̀ ẹ̀nìyẹn tẹ̀ oṣù kójọ. àwọn ilé ìwà nínú ẹ̀sìn Islam àwọn dáadáa báyìí ó pọ̀ nínú ẹ̀sìn Islam ó dé tàbí subhanahu wa ta'ala ó fi ta àwọn ìmọ̀ àgbẹ̀tì sọ̀lá àgbà látara wípé ẹ̀mí tiwa ó kéré lẹ́gbẹ̀ẹ́ ní àwọn àlùmọ̀ mọ́sàmù bàbá gbé ẹ̀lẹ́ ọjọ́ orí táwọn ọmọ láyé ó kéré sí ọjọ́ orí táwọn tó ti lọ nínú àwọn àwọn nǹkan tó ti lọ ní òkú ẹgbẹ́ anábì lọ ẹgbẹ́ adam ẹgbẹ́ àmọye ọdún ńláńlá ṣùgbọ́n aláṣọ máa ń lọ sáà là ń sàánú táwọn àdó ń sọlá sọlá ó mọ̀ pọ́jú orí wa àmọ́ ọmọdé mà bàyẹ̀ náà ti sínú ọ̀sán ọjọ́ orí ti wa àwọn àdúgbò àmì sọlá ànábì ló bẹ láàrin ìsìtẹ́wọ̀n èyí tó bá sùn sí bẹ́ẹ̀ lọ àwọn èso sí bẹ́ẹ̀ lọ láti àlọ́ ọlọ́run lọ ṣùgbọ́n èyí tó pọ̀ jù tó mọ̀ mí sílẹ̀. ṣùgbọ́n aláṣùmọ̀ àwọn ọ̀gára fún àwọn ẹṣẹ́ olóore kí wọ́n lẹ́yìn pé ẹyọ ní ìlànà mọ́tò tó bá ṣe yóò fún yẹn ní ẹ̀sán àìmọye kílẹ̀ o ìlànà ní sábà nígbà mọ̀ngọ́sálá wàgbásálá wàbákárá wàbákárá wàmásá wàdánà wàsámà ẹ̀kọ́. Láti sọ́lá tó ṣe sọ̀rọ̀ wa lọ́nà ọba nínú ẹni bẹ́ẹ̀ ó ti bẹ̀rẹ̀ àwọn òbí fún ìyókù tí wọ́n ti kọ̀ tó ẹ̀rọ mẹ́sìlẹ̀ asára mẹ́tàn kámìlàkà ó kọ́lẹ̀ fún pé iṣẹ́ lóore ọdún kan ní gbogbo ìgbésẹ̀ kọ̀ọ̀kan ti gbé gbẹ́gbẹ́ lọ sí mọ́sáàsì àfijọba èyí wàá bẹ̀rẹ̀ pé ṣé mọ́sáàsì bá wá jù náà gbọ́kọ̀ọ́lẹ̀ ẹ̀ṣẹ̀ lè kúrò lé lẹ́yìn tí ìrìn ẹ̀sán ìbàdàn yìí tó bá ní pé lọ́sẹ̀ bóyá ẹ̀ka lóṣù bóyá ẹ̀ka láàrin oṣù mẹ́ta bóyá ẹ̀ka láàrin ọdún kan láti gba àlọ́ àbúrádá ńláńlá tí a sọ máa rọ̀ tí a máa fi ṣe máa ilé ìfọ̀ wa. ìta gbọ́n mi pé àfẹ́rẹ́ ọba ti àwọn dáadáa tó bẹ lọ́jọ́ òní tí àwọn ọ̀ṣẹ́ olóore lọ́lọ́wọ́ bá dẹ́dá wa lọ́lọ́wọ́ bá kókó wá sí ìgbésí ọ̀pọ̀ jáde rẹ̀ wá ìkẹ́mílá mẹ́lọ́wà ẹ̀rọ ìgbẹ̀yẹ lọ sóńdà èèyàn tó máa ń gbaládá ولهما الله سبحانه وتعالى بمنك وكرمه وترى إخوانا اليوم الكفر أو الشهود يتحدثون عنه قوله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم وإذ نجيناكم من آل فرعون يسومونكم سوء العذاب يذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم aṣàlàyé fún wa mánà áyà yìí àtàwọn tí a pàdánù nínú ẹ̀ ọlọ́run bá tẹ̀síwájú ọlọ́run bá tẹ̀síwájú ìdí farọ́ ọdún náà bí kùnbùlù bá farọ́ fa àǹjẹ̀ iná kùn wà àbúrọ́kùn náà ààlà fìràáwó wà á ń tún dáhùn bọ̀rọ̀. Thank you. ọlọ́dẹ yẹn bàdé sọ̀rọ̀ yìí ẹkúrẹ́ ẹgbẹ̀rẹ́ tù mí asọpá àwọn ọlọ́wọ́ bá alàyé ti wàhálà fèrè àwọn ẹ̀yà rẹ̀ ó fi jẹ yín ó ń àwọn ọmọ yín ó ń gba àwọn ẹ̀kọ́ níwọ̀nba àyà rẹ̀. wa yìí kò kò ẹ tún rántí ní bàbá ìsọ̀rọ̀ o nígbà tí ọlọ́run bá

ńlá ó di nǹkan tí ó ṣe é gbà àsọdún bẹ̀rẹ̀. kí ni tábà subhanahu wa ta'ala ló gbà lérò pẹ̀lú eléyìí òun náà ní pé àrẹ́tìwá sáré ìsọ́láṣí wọ̀sán nígbà tó ṣe dáwà ṣe dáwà ṣe dáwà fún fìràhùn tí fìràhùn ò gbọ́. Allah subhanahu wa ta'ala aláàpamọ́ sálàṣẹ wípé لن يؤمن من قومك إلا من قد آمن ìtọ́wọ́ dédúró yìí ìwọ̀nba àwọn tí ó gbà tí ó gbà fọlọ́wọ́n bá tí ó gbà Islam iná ni àwọn tó ti rí yìí ìtọ́wọ́ fúnpẹ̀ ní pé fún àwọn bàánú ìsọ̀rọ̀ yìí àwọn abánikẹ́ Musa àgbẹ̀kọ̀ sàlám ó kó wọn jáde ní ìlú ti Fir'aun ti ń tàrí ti ń tẹ̀lé jẹ́ Fir'aun làánú tó lọ àárín yìí ẹ rí i pé ẹni tó bá jẹ́ ọ̀tá pàápàá jùlọ ta tó bá ní ṣe pẹ̀lú ẹ̀sìn onídìgbà fẹ́ padà lẹ́yìn rẹ o àyàfi tó bá pa lọ. ẹ rí i pé àmì wa mọ́tàkà sọ̀rọ̀ àríṣọ́lá tó sọ̀rọ̀ gbọ́ ọdún tó wẹ̀ láàrin tẹ̀sán bẹ́ẹ̀ náà lórí fìràhùn ó dé wọn náà bá nìkan àṣẹ ìta fìràhùn ọ̀bẹ àwọn mọ́lùkẹ́ ìwọ́n ló fún fìràhùn ní ìjọba ọlá tó fi ń balẹ̀ jẹ́ ìwọ ọlọ́run bá tó ní sàlá àmúwáríhì wàṣùdùdù àlá òrùbíhì fàlá ìhòmìnà sá yọrọ àdáni. Ndí Musa bẹ̀rẹ̀ wọn bá lórí Fìràhùn. Torí pé ó ti pé Fìràhùn yìí kò ní gbà gbọ́. Allah subhanahu wa ta'ala aláàpárí bí wa Musa lè sọ̀rọ̀ tó sàrà aláàpáfẹ́ nígbà tí wàhálà yìí dójú ẹ̀ sànùfàtìlà náà kó ó ní àwọn pa àwọn ọmọkùnrin yín pàtàkì fún àmì ìwúsá wọn ti gbà fún. Allah subhanahu wa ta'ala aláwọn sọ fún ànábì wa Musa wípé púpọ̀ àwọn bàbá àti Israel kò wọ́n jáde. ìgbà tó níbi wa Musa tó bẹ̀rẹ̀ sí ní kọ́ àwọn ní Israel lọ. wọ́n dé àárín kan ọ̀nà pin mọ́ wọn. ọ̀nà pin mọ́ wọn. àtàwọn ìgbèkẹ̀sí ìrànlọ́wọ́ náà sáà wọ́n ní ìgbà tí wọ́n dé àárín kan ó di wípé wọ́n rí ọ̀nà tó ju omi lọ. Allah subhanahu wa ta'ala ọwọ́ á ní kí àwọn bàbá Israel ó ń bẹ inú wọn sẹ́fẹ̀ lọ́wọ́ àfẹ́tì Musa pé à dákun àyìnà amara rabbuk ya Musa. wọ́n rẹ̀ Musa ọlọ́run wọ́n ti rómi o wọ́n ti rómi wájú o. àmì bíi musa amam ọ̀kan ìwájú yìí náà ni àdúrà pọ̀ ó dòrè àmì musa ìpínlẹ̀ amam náà ni. múrasìkò yẹn Allah subhanahu wa ta'ala kò tí ì fi àárín ti wa musa ìsàtú wasalam nǹkan tí ó ṣe. fìràáù ó ti gbọ́ bàbá rẹ̀ nígbà náà ti musa ó ti kọ́ àwọn bàbá mi sọ ó ti kọ́ sọ̀dí láti dárí kó nínú. àgbà mi lè tẹ̀lé ọ̀la. قال لما خرج موسى ببني إسرائيل بلغ بلغ ذلك فرعون فلما من موسى قام يشهد منه له فرعون لا بل بيت فقال فرعون إني لا تتبعوهم حتى في حقيقة لما تتلون إذا اليوم كم صوفهم إما سوسيتا ولد كم صوفهم وقوفهم سيدنا تما أقبل أوين أمين أقبع أصرف تسعون àwọn ànábì Musa sọ̀tún àtàwọn ọjọ́ tiẹ̀ wọ́n ti lọ dáadáa níwájú. Fìràhùn gbéra ipò fẹ́ ní ànábì wa Musa lọ. Nígbà tí yìí dáadáa ti Shu'ara. Ìṣòro tí ó ṣàlàyé ìrìn eléyìí tí tó rìn láti àbí Mùsá àtàwọn bàdó ìsìnkú. ó sì wà ní ṣùgbọ́n ó wà ní Yunus àwọn àyè míì nínú Al-Qur'an. Allah subhanahu wa ta'ala sálà fi ń sọ bí Fìràhùn ṣe jáde tó ń tẹ̀lé ànábì wa Mùsá alayhi salatu wa salam wa ala nabiyyina afdal salati wa salam. ọlọ́ni wa ọ̀háyínà ìrìnàmúsà náà ákùbí ìbáàdì ìnlákùn mùtẹ́bà ọ̀hún. ọlọ́run bá sọ fún àbíbí wa musa fìsọ́ ṣùá yáyà fìfì tù. ọlọ́run ní àwọn àwọn aṣọ fún àbíbí musa yìí pé àrà ákùbí bí ìbáàdì ọjọ́ díẹ̀ fún mi tòótọ́ tọ́jú mùsùlùmí tọ́gbà fún wa níbi tòótá kó nù. ìnlákùn mùtẹ́bà ọ̀hún. wọ́n torí pé ọ̀tá ẹ̀sìn ni ọ̀tá láéláé ni ọ̀tá láéláé kò ní ọ̀tá ẹ̀sìn kò sí ní ó lè ṣe mọ́tàmù tó bá sì ti tọ́lọ́run ọba rẹ kèfèrí ọ̀tọ̀ ọlọ́run ọba lóòrò ìjọ wọn sọ fún wa pé wàlànyọ́rọ̀dọ̀ àǹkàlì yahoo wàlàntàbà àǹkàlì wàlàndàsọ́rọ̀ ó ti àtẹ̀tẹ́bẹ̀ àmì ìgbàtàwọn kò sí nǹkan tó lè ṣe fún yahoo bí àmì ìgbàsọ́rọ̀ tó nà á kó o ṣe ó máa pàṣẹ ẹ̀sùn jù bẹ́ẹ̀ lọ ó máa tí múrùgbọ̀n ó máa ní tiẹ̀ ohun ti bẹ́ẹ̀ náà òun dà tí sọ́wọ́ òde yọdún sí ọ níjọ́ tó o bá tó di àwọn tó o tẹ̀lé lánàá wọn wọ́n tó yọdún sí ọ. ọmọ ọmọ ń dún yẹn sàmì ẹ̀rí ẹlòmíì sísà mi yóò ṣàmúra kò fẹ́ sí lálẹ̀ kò sì fẹ́ wọ ìjà kẹrẹ ìyàwó tí ìgbà sọ̀rọ̀ wọn ní ọdún sí ọ tọ́tẹ́ tẹ́ ìgbà mẹ́ta tàbí. torí tó wulẹ̀ pé tọ́lọ̀ tọ́lá tọ́. àfọ brọ́dà mi yóò máa lọ sí morogba yóò máa fún là ẹni bí ìsòkòtò rẹ̀ bóró bó wà lókè mi bó wà ńlẹ̀ mi ẹ̀ nímọ̀ dáhùsí brọ́dà. gbogbo eléyìí tó ń ṣe òṣàǹfààní fọ yahudi àti nasọrọ wọn ní yọtò ṣọ káàtà tẹtẹ gàmìlà tó o bá ṣe láti tẹ̀lé lánàá wọn nìkan ọlọ́ni ẹ̀kọ́ mo tẹ̀lé àwọn ọlọ́ni wọ́n tẹ̀lé yín wọ́n lè yín o فأرسل فرعون في المدائن العاشرين إن وإنهم لغائبون وإنا لجميع حاضرون أخرجناهم من جنات وعيون وكنوز مقام تتذكر مع بني إسرائيل فأتبعوهم مشرقين لما ترى الجمعان nítorí pé àwọn ìjọ Musa débi odò ọ̀nà pin pẹ̀lú àwọn náà tó ti tẹ́mọ̀já àtàwọn ìgbà tí bàmí àtàwọn nǹkan tí bèkẹ́sì rè sọ àwọn náà padà bá wọn lórí ìrìn àjò yẹn nígbà tó di pé àwọn méjèèjì àwọn tó ń dúró nípa àwọn tó ń bọ̀ wọ́n nílò àwọn náà sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ àṣàbù mọ́sá ìlà lámùtàkù. Tókù wọ́n ti dàbí mọ́sá rẹ̀ pé nígbà ọlọ́run bá rẹ̀ ní káàkiri rẹ̀ lọ, ó ní wájú ìjà rẹ̀. Bí wọ́n fi tó dámọ̀ ọ̀hún lòrè, onídàpadà kò ní kò ní dàpadà, oníkáyà ọ̀hún kò ní káyà. Orí rẹ̀ náà wà láwọn fèrè àwọn náà náà ni wọ́n dé ẹ̀kú wọn lọ. Ọ̀rọ̀ àṣàbù mọ́sá ìlà lámùtàkù. Àwọn ìyá kò sí búyẹ̀ àwọn ilé ìta àwọn olóòtọ́ yìí wọ́n ti ká àmọ́ bí náà. ní tẹ́ẹ̀mù yẹn tàwọn kùlù àwọn ọba náà Israel làwọn ìbáàdàn lọ ìgbàlá lọ́lọ́wọ́ ọba wọn ó pàṣẹ ìgbà náà. nítorí pé àtàwọn kùlù kọ́tọ́ pé nígbà ìbáàdàn ọba ọ̀pọ̀lọpọ̀ ọgbà yàtọ̀tọ̀ rẹ̀ bẹ̀rẹ̀ àtà ó máa ń ní bá ṣe pẹ̀lú sábàbí ó lọ ibi iṣẹ́ owó owó lọ gbogbo alọ́lọ́run ọba ọ̀tọ̀ bàbá àpèjẹ fún mi náà àwa kù lù. الأخذ بالأسباب المشروعة من كمال توكل الإنسان الأخذ بالأسباب المشروعة من كمال توكل الإنسان èèyàn mú kó sì gbìyànjú tó bá ṣẹ̀rí àwọn lábẹ́ pípé tàwákùlù ẹ̀dá ni ojú kejì rẹ̀ وذلك العقد بالأسباب المشروعة لا ينافي ثمن التوكل وقد صح من عليه عمر بن الخطاب رضي الله عنه وارضاه لما الترمذي رحمه الله قال صلى الله عليه وسلم طيب، لو أنكم تتوكلون على الله حق توكله لرزقكم الله كما يرزق الطير انتبهوا قال صلى الله عليه وسلم wọ́n pẹ́ ẹni gbára ọlọ́run ọba ní pàápàá gbígbára lé ni kò ṣe bí ẹ̀gbára lọ́lọ́run ọba làrọ̀ dákọ̀ fún mi lọ́ ọlọ́run bò bá máa pèsè jẹ́ ẹ̀fún mi fún yín ká máa yẹrù zoko sọ̀rọ̀ ẹ̀rọ bọ́lá máa ṣe pèsè jẹ́ mi fún ẹyẹ ẹyẹ rèé yóò jáde lẹ́nu tẹ́bi ń pa ẹgbẹ́ kì máa sọ ẹ̀rọ ọ̀bẹ wa yóò jáde lẹ́nu tẹ́bi ń pa yóò padà wọlé lẹ́nu tó ti yóò. àlùmọ́kàtà tó ayé ti gbẹ̀ká ni wàá ṣé ẹyẹ tó dúró fún àwọn ẹni pé yóò jáde lọ ní kí ni lẹ́rẹ̀ tẹ́ bí ń pa yóò padà wọlé ní jíjáde lọ yẹn ákùbù bìlà àsìbáàbù àmọ́ tàwákù nìyẹn lọ́sẹ̀ pé àlẹ́ ákùbù bìlà àsìbáàbù mashru'a ní nkàmẹ́ ní tàwákù rúgbẹ́ àkọ́jú ìtàn ìsọ̀lá àtàwọn fún wa nípa ìgbàlá lọ́wọ́ ọba àkọ́jú ẹyẹ ni ẹyẹ náà ń ṣe òtò jẹ̀

gbogbo táwọn fi lóbi rówó ọkọ̀ nígbà náà táwọn kù lẹ́nu ṣe ó wá sí kọfì nìlá ìdókù nígbà náà rájà àtẹkù wàhálà ìlàtàwà kù ó wá kù àtẹkù bìlà kéèyàn trust ọlọ́run ló kù nígbà náà bàtò ìfarò àtàwà kù òun ní ìṣèwọlógún asibáàbù àmà àtẹkù bìlà òní àsibáàbù kẹkẹrẹ mẹ́ta àálìdù wàhálà àjú wàhálà báálì ṣe ìkọ́. ìnà àádọ́. so ǹjẹ́ tó pé àsìmáàbù dẹ̀ máa bímọ òsì mọ́ obìnrin tó ń pẹ́ pọ́s. oríṣi wọ́n ní pé àdéhùn ìwọ̀n ẹ̀rọ ṣẹ́tọ̀ sọ̀rọ̀ àwọn bá dùn fàṣẹ ìsọ pé ìyàwó rẹ̀ ó ti pé ninety years ọ̀kọ́ bá dùn ninety nine years ló bímọ àmọ́ ibrahim gbẹ̀gà tẹ̀lé ilà ọba àdóhùn ó ti pọ́n dẹ́rẹ́ àmì ní one twenty. so ó bẹ ninety years kò sí kò sí wọn pẹ́lú pọ́ọ̀sì dàmdàmì aláàtú kò sí wáyé. so nígbà náà tàwọn kò lè kó lè rẹ̀ ó kù náà kò tọ́ sọ̀rọ̀ wípé nínú àlọ́ àlàkùn ní ṣe yìí. so yìí ní sè táìmù yẹn ó pé ẹgbẹ́ náà gbogbo nǹkan gbogbo nǹkan mẹ́tíkálì gbogbo nǹkan àti gbogbo nǹkan òbí bọ̀ yìí ọlọ́run ọba ń kéèyàn tó sọ ọlọ́run ọba. àwọn bàbá mi sọ yìí kọ́ọ̀lù kọ́ọ̀lù àṣàfù mọ́sá iná lọ́mọdúnrún kù ilé sọ yẹn kò tó wọ́n ti kéde rí. ó sọ àfihàn nǹkan tí ẹ̀mí ọmọ nìyẹn tó gbọ́ yé ibi tàwa kù nìyẹn. ṣùgbọ́n tó bá wọn ọlọ́run ọba dájú àti wọ́n tún lé kan ọ̀rẹ́ kan náà ìnàmáyà rọ́bì láti sẹ́ẹ̀mù tọ́lá bí musa náà wọ́n sọ pé ìlànà mùsùlùmí fún mi ọ̀nà òsì kan tó ṣe fún wọ́n lè wọ àwọn ọ̀tá àwọn báyìí jẹ́ ń bọ̀ wọ́n bò wọ́n mẹ́lẹ̀ àwọn orí reality ọdún musa ló rárá o inna rabbi inna rabbi rabbi ẹ̀yà ọlọ́run bá mi bẹ pẹ̀lú àṣẹ ọlọ́run bá nìrètí mo rẹ̀ yóò mú tọ́sọ́nà wá bá fi rìn àlà wàhálà ìlà فوهيت ينفع تعقيبا كما قال ثم لو في متابعة أنت قم نفقه شنو أنا أها أنا عوام أفني وحي ألدر بعصاك البحر يقول إجيبوا بلو عليهم في النور الله أكبر الله مالك قلبي موسى من إجيبوا الله أكبر fi na odò fanfàlà kan odò bá ti kí ni ìmọ̀lá ọba pín ọ̀là ni ó pín ó ti sọ̀rọ̀ ya àgbà ó di nǹkan gbẹ téèyàn rírìn. كان كل فرق كالصود العظيم أي كالجبل العظيم الطود معنى الجبل فكان كل فرق كالصود العظيم bó dò ṣe pín ẹ bó ṣe la bó ṣe pín yẹn ìfarapọ̀ ṣẹ̀gbẹ́ta ní ọ̀lànà ẹ̀ bó ṣe pé yẹn abala kan sọ́dẹ̀ dàbí òkè bí àpáta ó strong jẹ́ kò tiẹ̀ gbé pé oṣù abẹ́ subhanallah ìnáwó kò lè ṣe ìfọ̀rẹ́ ibi tó dòjú wà fún ẹnáwá sinin many years ọdún gbọ́nra tó ti ń jódò láàrin lápọ̀ ṣẹ́jú àyà aláàbùsọ̀dì ọlọ́run ní kí ó pín kí wọ́n ti kó pín nìkan ọlọ́run ní kàfàkà ẹ̀dẹ̀ kó lò fún tí ń kàfàdá kàfọ́wọ́dì làbí kàjábẹ̀ làbí. kì àgbẹ̀ ní ìsìnkú pé àtẹ̀rẹ́tẹ̀ ìṣòro mi bóyá ó jẹ̀ mọ́ wá rí díẹ̀ díẹ̀ ó. ó ní bí Allah subhanahu wa ta'ala wa azlafna thammal akhirin wa anjayna Musa wa ma'ahu ajma'in. orí ìbẹ̀rẹ̀ náà wọ́n á ní kàràdé àwọn bàmí Israel lọ́wọ́ ní kí wọ́n gba ibẹ̀ kọjá. ثم سار موسى ومن معه àbíbi musa wa gbàbí tọ́lọ̀ ọba ní kí wọ́n gbẹ yẹn kọjá àtàwọn tó ń bẹ pẹ̀lú rẹ̀ wọ́n ti bá àwọn fèrè àwọn olùfẹ́ sọ̀rọ̀ ìdíje. fèrè àwọn náà àwọn náà mẹ́tìkà àwọn mọ́tò ti bẹ̀ wọ́n rí báwọn àwọn mẹ́tìkà musa ṣe kọjá lọ àwọn náà bá torí bọ́ bẹ̀ táwọn náà gbàbẹ̀ kọjá láta ìdàtàtà mọ̀ fún àtúbàkùnlọ́ aléyìn nígbà tó gbé wọn bọ́ sáàárín gbogbo ẹ̀ tán wọ́n ti bọ́ sáàárín gbogbo ẹ̀ Allah subhanahu wa ta'ala aláàdá odò padà sí bó ṣe wà tẹ́lẹ̀ kí ló wá sọ̀rọ̀ sí fìràhùn aláàní fìràhùn wà ń jẹ́ ilẹ̀ mú sàgbàmà àwọn ìbìràhìn tó ma àbúrọ̀kù náà aláàfọ̀dì àwọn tó sẹ́kù àwọn fìràhùn náà aláàní àkàjẹ́ káwọn ó kẹ́rì ìnà fìdá nìkan áyà wà mà kẹ́rì àtàrùhùn mọ́mí fìràhùn bísọ̀tù yónus ló dé àárín odò torí ìdí ọ̀pá àrùn ìyẹn fìràhùn. Thank you. قال آمنت أنه لا إله إلا الذي آمنت آمن وقد عصيت قبل وكنت من المسلمين الله سبحانه وتعالى وجاوزنا ببني إسرائيل البحر أو الله سبحانه وتعالى الله قل أن سيوجو أودو فما بني إسرائيل أنا بعد سبعين سنة شعراء الله نكر بموسى فقالوا له فكان كفر كل فرق أطود العظيم فأتبعهم فرعون وجنوده بقيا وعبوا فرعون أتعامل بأمره wọ́n tẹ̀lé ànábì wa Musa bàbá bàbá Israel látara ọ̀tẹ̀ àti ìkórira ilé ti ń bẹ fún wọn hata ìlà àdàràkà àgbọ̀lùkárà nígbà tí fìràwọn dé àárín odò aláàdá ọ̀nà padà sí bó ṣe wà aláàdá ọ̀nà ọ̀pá ọ̀nà padà sí odò sí bó ṣe wà nípìnlẹ̀ á ìgbà tí fìràwọn rí i pé ìtẹ̀rí lélẹ́yìn sọgbẹ́ ṣé ti tẹ̀rí kí ló sọ. قال قل آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا المسلمين أما بيري قال نتوسط لا gbólóhùn àgbà òun gbàgbọ́ lẹ́ẹ̀mẹ́ta ṣùgbọ́n tọ́lọ́ ọmọ ògbà gbàgbọ́ ìràwọ̀n. ó ní kọ́ọ̀lá ó ní àmọ́ mo gbà أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل mo gbà wípé kò sí ọlọ́run ọba mi téèyàn lè máa jọ́sìn fún ju ẹni tí àwọn bàbá Israel tí wọ́n gbà kọ́ lọ kò tún dákọ̀ Musa kò dákọ̀ ọlọ́run ọba Musa torí pé ọ̀tá ni tàbí kò nígbà ó ní wàhálà ní ọ̀rọ̀ mùsùlùmí àwọn bàbá Israel tó sọ fún ọlọ́run gbọ́ ẹ̀ fún wọn bàbá ilé tẹ̀bí tuntun àná tí wọ́n ń ṣe kí ni o àmì tí wọ́n ló jẹ́ wọn mọ̀ àwọn èèyàn ń bẹ bẹ́ẹ̀ bá sọ̀tà rẹ̀ kódà kò ní bẹ́ẹ̀ pè ló pẹ́ kò ní bẹ́ẹ̀ kì í mọ wàhálà mi lọ́dún mùsùlùmí tó wà ní àwọn ìgbàlọ́ tó jẹ́ mùsùlùmí lójú wálẹ̀ nígbà wo ọlọ́run ní àlọ́ ṣerú àsìkò wa tó rí kújú ọkọ̀ ó ti wà nínú odò tí ó tẹ̀ ọ́ rì ọkọ̀ dà sọ́yìn kọ́ọ̀tù ìwọ rèé olùyẹpọ náà ni wọn ti pè ọ pè ọ pè ọ wàkúntà ní ọmọ sí olùbalẹ̀ jẹ́ ni ọ àdìpàlẹ̀yà ó lé ní ó ó kẹrì ṣùgbọ́n nùnà jíìka ìbádáníka ìtẹ̀kùnà lèmọ̀n kọ́lùfàkà ààyè àwọn ọlọ́ọ̀bá tó bá wọ́n ta ara á ń lọ ọ́ lónìí pẹ̀lú ara rẹ̀ ara rẹ̀ nìkan á jùlọ kò lè máa jẹ́ àmì ọ̀tọ̀ gbọ́dọ̀ ẹ̀sìn ọ̀nà ara sọ̀rọ̀ àwọn ìṣúwà wà ní ara rẹ̀ Allah subhanahu wa ta'ala kò tí nǹkan kó ṣe bọ́dì kó wà bá ìṣẹ̀kú náà lè mọ̀ nípa nípa ká àyà ó lè jẹ́ àmì fáwọn tí mẹ́ta yẹn ah ọlọ́run bá tóbi bá fi balọ̀ wáyé ní kẹsì lọ mìíràn náà an àyà sí náà làwọn àfihàn so ọ̀rọ̀ yẹn lọ́wọ́ bá fi kí ó fi ṣe wá sí fáwọn bàbá ìṣòro yìí tó wà yìí ti fàrọ́kúnná dínkù mùlbàhà ẹ mọ́ gbàgbé ìṣòro táwọn ọlọ́run ọba tá a jẹ́ kí odò ó pé ó lanu fún yín kí la wá ṣe nígbà náà àbùrọ̀ kún náà á lọ a sì wá jẹ́ kí fìlàwọ̀ náà àtàwọn èèyàn rẹ̀ tàkọ́lọ́ tó kó àgọ́rọ́ kìnnà fìlàwọ̀ wà àgọ́rọ́ kún náà àlà ṣùgbọ́n dùkúrà wà líyà ní fìlàwọ̀ tó jẹ́ mbẹ́ wà àgọ́rọ́ kìnnà àlà fìlàwọ̀ a sì tẹ fìlàwọ̀ náà rì àtàwọn èèyàn rẹ̀ ọlọ́ni wà á ń tún ọ̀bùrọ̀ ẹ sì ń wò wọ́n bá pé báwọn bàbá òṣèré ṣe jáde nínú ara ẹ̀yà àtàwọn náà ń já wọ́n máa ń jọ́ ṣẹlẹ̀ wọ́n ń wẹ̀yìn bí náà ṣe wọ ọjọ́ náà wọ́n rí bàtó tẹ àárín ọ̀nà tọ́lọ̀ bá pa òdòdó mọ́ wọn tọ́lọ̀ bá sọ́ dòdò padà wọ́n rí parẹ́ bìrà ọ̀tàn àwọn afáàní nínú ọ̀gá nímà nínú ìdájọ́ bàbá ṣe fún yẹn ó ní kéèyàn máa rí píparun ọ̀tí èèyàn láì so kọ́lù wà á tún jàǹdùrú ọlọ́run bá ń sọ fún ọ pé ìdíra mi o kèé tí wọ́n sọ nítàn fún yín ojú yín bẹ́ẹ̀ báyìí ni ẹ rí níbi láwọn ṣe kí ni o kò sì parẹ́ ọlọ́run ẹ̀rọ ti dẹ̀ra yẹ ìfọ̀rọ̀kùnrin àdékùnrin bá fọlọ́ nígbà táwọn ọlọ́run bá aláwọ̀ sọ̀rọ̀ àwọn ọ̀tá ara tá a pé ọ́ tá a pé odò alá odò lẹ́nu pé àjẹ iná kò fà àjẹ iná adẹ̀ láì nígbà tí omi dé ajẹ́kọ́jẹ́pẹ́ ẹ̀yìn gba orí odò kọjá bí orí àpáta asọ́dà pẹ̀tẹ̀tẹ̀ tó dérè kọjá pé Allah subhanahu wa orí àgọ́rọ́kùnrin ààrẹ a sì kí fúnra wà á ń tún gbòòrò wọn sì ń wù báyìí ń wù nígbà tí yẹn tó ń dé fúnra kí làwọn ẹ̀kọ́ ọ̀fẹ́mújáde nínú àyà yìí alákọ̀ọ́kọ́ òun náà ni wípé wọ́n tó bọ́ sí àwọn ẹ̀kọ́ àwọn àfáàní ìṣẹ̀lẹ̀ yìí ìṣẹ̀lẹ̀ peter fìràhùn yìí ó ṣẹlẹ̀ ní ọjọ́ ẹlẹ́ẹ̀kẹwàá oṣù muharram ọjọ́ ẹlẹ́ẹ̀kẹwàá oṣù muharram olùkọ́ yìí pé ààwẹ̀ áńfọ́ tá a máa ń dà ó jẹ́ ààwẹ̀ súnà Nabi sallallahu alaihi wasallam ìgbà tó dé Màdínà lórí àwọn èèyàn wọ́n ń jà á wọ́n ti bẹ̀rẹ̀ kí ló fà tẹ́lẹ̀ ìgbà wọn ọjọ́ òní ìlọ́jọ́ kọ́ lọ́ba la Musa lọ́wọ́ Fìràwọ̀ ọjọ́ kẹwàá oṣù wàhálà wọ́n ní lánàá àhàkùn bí Musa àwọn akẹ́kọ̀ọ́ alẹ́kọ̀ọ́ sí àmì ti Musa alẹ́kọ̀ọ́ sọ̀rọ̀ wọ́n ní sọ́lá sọ́lá àbí mọ̀ ń gbà wẹ́ ni ń gbà wẹ́ ìgbà tó yà àwọn ìyàwó náà ìgbà ẹlẹ́kẹsàn ìgbọ̀jọ́ ẹlẹ́kẹsàn mọ̀ wọ́n nínú àánú ọlọ́run ọba àdúsọ̀lá àlọ́sálà ọdún tí ń bọ̀ yẹ òní bá ṣẹ́bí sọlọ́lá àwọn ààrẹ ó jẹ́ pé àwọn ọjọ́ kẹsàn-án tó àwọn sọ wípé ọdún fẹ́ gbàgbà aṣọ ọ̀nà mẹ́ta ìrìn gbàgbà ó lè gba ọjọ́ kan tó bá sì wù ó lè gba yawmul qabla ọjọ́ kan ṣáájú rẹ̀ ọjọ́ kẹsàn-án àtọ́jọ́ kẹwàá ìdúgbò àná sọlá sáà lẹ́bí rẹ̀ ó sọlá rẹ̀ ó wá sì wù ó lè gba ọ̀nà mẹ́sìn ó lè gba ọjọ́ kẹwàá àtọ́jọ́ kọkànlá torí pé ìlà tó ń bẹ níbi làásùn mẹ́lẹ̀ tá a sọ àná wípé yorí ìlú mọ̀kànlá fata àyẹ̀wò àbí mi fẹ́ kálá fa àwọn yẹ̀wò bí ọbẹ̀ yàpá sí ìfẹ́ tí wọ́n ṣe tó bá tún gbọdọ̀ fẹ́ sá lẹ́yìn rẹ̀ náà ọlọ́màtún ó yá mi ẹlẹ́ẹ̀kẹrin onígbọ́gba aṣọ́rọ̀ yìí nìkan ìgbé tá a sọ lọ́wọ́ sọ́nà sọ́nà gbígbá ni ìdílé yẹn máa ṣe níbẹ̀ inshallah rahman sí àkìndí rẹ̀ almuhim òní wípé ọjọ́ yìí ní fìlà àwọn parẹ́ ọjọ́ kẹwàá tó fàánù sọ́nà àwọn sọ́nà nígbà táwọn ènìyàn sọ pé ìlú tó wọn bá la ìlú ìmúsá nìyẹn àná bí ò tako nǹkan tí wọ́n sọ so ilé náà ti gbé a ní crap crap wọ́n ti ṣe crap nǹkan tí wọ́n sọ ẹ́ nǹkan tí wọ́n sọ yẹn wọlé sọlá sọlá kí ló àǹfààní tá a fẹ́ mú níbi àyà yìí alákọ̀ọ́kọ́ ojú àti pé ọlọ́run bá láwọn bá tẹ́sí ọ̀rẹ́ ilé tí pé à orí tó ń lọ ọlọ́run bá tó ṣe fún ọ pọ̀ nínú ẹ̀ ọlọ́run bá láwọn ìlú wàhálà fẹ́ ọlọ́run bá sì pa ọ̀tá wọn wọn pàpà bákan nínú àyà yìí a rí mú bẹ́ẹ̀ قدرة الله تبارك وتعالى على كل شيء عارف من بيت الله بابا ọba tó sì ká parọ́ gbogbo nǹkan ní òkú sábà lọ́wọ́ ká má gbára lé sábà mi gbìyànjú tó pẹ̀lú sábà mi ní ọ̀rọ̀ gbára lé sábà kan ṣiṣẹ́ màgbọ́lọ́wọ́ wa ní máa ń fi àgbàtà ṣe é ṣiṣẹ́ wá àríṣiṣẹ àlàyé ìgbìmọ̀ pé ọlọ́wọ́ ọba ní máa ń fi àgbàkà ẹ tó bá gbére yíyé kò ní ṣe yahoo òní ń pààyàn obìnrin owó fún oríṣi gbájú ẹ̀ torí kó mọ̀ pé ìtọ́ òun ṣe gẹ́gẹ́ kọ́ ni ó sọ òun lólówó ìgbìyànjú ni bàbá mi kọ́ sọ òun lólówó bákan náà tá a bá mú gbìyànjú pẹ́ débi ìgbà tábàrà wa bá pin tọ́nà bá pin mọ́wa ká mọ̀ já pẹ̀lú ìrọ̀lẹ́ náà wà. èèyàn wọ́ ọmọ ó ti lògùn ó ti gba abẹ́rẹ́ ó ti lọ sí ìtù ó ti lọ agbó ó ti àgbàlẹ̀ ó ti lọ bó ti lọ àfúráàbù mọ̀ já pẹ̀lú ìrọ̀lẹ́ náà ẹ̀rọ ló dùn mẹ́tò pọ̀ ẹ̀ ojú ẹ̀ bọ̀ lọ́la làbọ̀. so àìmọ̀ èmi rí ẹ̀jẹ̀ tó jẹ́ ibi medical ìwé kò ní medical ìwé gbogbo fẹ́ǹsì gbogbo rìsáàt gbogbo sọ́ndé gbogbo ẹ̀jẹ̀ ṣe wọ́n nínú só ọmọ ìdíwọ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀ ìgbé nínú àlọ́ ọlọ́mọba ẹnìyẹn wá wo iṣẹ́ olóore kan tó tóbi tó lè ṣe oná ní bẹ́ẹ̀ lòlùwà lẹ́yìn kí ẹ ṣe dáadáa sáwọn òbí ẹ̀ méjèèjì ẹni ẹ wá gbìyànjú ẹ tí mo mọ̀ ní ọdún sọ̀rọ̀ ní wá gbìyànjú pé òun fẹ́ ṣe dáadáa tó tóbi tó lórí sáwọn òbí òun méjèèjì ó wá sọ dáadáa ní. pẹ̀lú àná ọlọ́run ọba òun mú ọ dúkà àbọ̀jẹ obìnrin lórí mo fi bíbọn lé nǹkan sọ pé mẹ́díkálì òbí màmá òbí bí màmá. sọlá ṣùgbọ́n àwọn ọ̀tá lápò ní ṣe nǹkan ni sókè ẹ̀rọ ìdákẹ́ ó lè fi ọlọ́run rẹ̀ yà á ti ní kó rẹ̀ kí ló fọdá àwọn ọ̀tá para wọn para wọn. yóò kàn gbógun jẹ ọlọ́run ò lè bí màmá. yóò kàn lọ sókùsó kí ló dé irú aláàtúmọ̀tàtàlá mi ìṣó aláàdì ọ̀lẹ́ ó ní ipa àyẹ̀ jẹ́ O ó jẹ́ gbèsè tọ́lọ́ ọmọ sọ fún ọ pé òun ò gbèsè kó tó rọ̀ ọ́ lọ́rọ̀ lẹ́yìn. àmì sọlá sọlá ní ẹni tó bá jẹ gbèsè wọ̀nyí rí inú àdá ó sì láti ẹ̀ fún òun ó sẹ́ ọlọ́run tó bá sọ. tó ẹni tó fẹ́ jẹ gbèsè lóyún kò jẹ hundred thousand pa rẹ̀ ẹni tó fẹ́ ṣèdánwò ó fẹ́ ní ó lóògùn jẹ mùsùlùmí là ń sọ àwọn nǹkan yìí ó bẹ nínú Al-Qur'an wípé ọlọ́run bá wa la kó lè ṣe ìpòdì kò sí ìsábàrà náà ó bò ká sí ọ̀pọ̀lọpọ̀ ọlọ́run bá tó sọ odò na ńlá tó sọ di àpáta láàrin lápútọ̀ láàrin ìtẹ́jú àyà láàrin ìtẹ́jú àyà ó sọ àpáta kí ni bára ó kò sí pé tọ́lọ́ máa fẹ́ ṣe ní ó ṣe ibi táwọn ti wọ́n lẹ́nu ẹgbẹ́ lọ́wọ́ ẹ̀bẹ̀ tí kọjá pẹ̀lú ọ̀rùn kọjá pẹ̀ kọjá lẹ́sẹ̀. sọ aláṣùmọ̀ àkùnwọ̀n tá hánà ó ní darí àlọ́sàn rí. ẹ àwọn ìwọ́n ṣe tó máa ṣe máa ń lówó gbogbo tó máa ṣe máa ń lówó. iṣẹ́ táwọn èèyàn ń ṣe tí wọ́n ń lówó ẹ̀lẹ́mí ló ṣe gbèsè tó pamọ́ fún. nǹkan bí ń ṣe ó fẹ́ tí wọ́n ń tà báyìí kankan báyìí tí òun ṣèkìlì ni àwọn ọmọ ẹ̀kẹ́ ṣé mo ilé wọn tó náà ìnàmọ́ alákòóso káfù ìgbàgbọ́ wa àtúntọ́dọ̀ ọlọ́run àwọn àfà wọ́n ní sàárì irú àwọn ìṣẹ̀lẹ̀ yìí tó sọ̀rọ̀ sí pé àti àtúntò ìwà fún sọ̀tọ̀ sàrámù ṣerú ẹ̀ tó ṣe ṣẹlẹ̀ ló ti ṣẹlẹ̀ rí nínú ìtẹ̀sí àwọn afáàjọ irú ẹ̀ o àlùjọ mi tòkẹ́ sí lọ́yìn fún ọlọ́run sàárà nínú tó ra àlùbílẹ̀ ìwọ̀sẹ̀ àárá wọ́n gbọ́ àwọn ṣẹlẹ̀ oníranran wá tó jẹ́ pé irú ẹ̀ náà torí pé kọ́ńdà áwùjọ́bì mẹ́rin àyà sábà lè rọ̀ إلا ولرسول الله صلى الله عليه وسلم مثلها kò sí àyà kan ìjẹkẹtẹ́rì tó tẹ̀lé láyà àwọn tó ti lọ àwọn àrẹ́bẹ̀rẹ̀ tó ti ṣáájú kò sí iṣẹ́ ìyanu kan ìtura ẹ̀ tí yóò ṣẹlẹ̀ láyà àwọn tó ti kọjá lọ àkókò jẹ́ pẹ́tẹ́ bá wo ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ láyà lẹ́yìn pẹ̀lú ọ̀sán dáadáa ẹ̀ rí ìlú rẹ̀ kò sí iṣẹ́ ìyanu kan tó ṣẹlẹ̀ láyé àwọn ànábì tó ti ṣáájú àgbẹ̀gbẹ̀ tó ti bá wo ayé àwọn ìṣàlá àlọ́ ẹ̀ẹ́rì ìrò rẹ̀ kó jẹ́ pàtàkì gẹ́gẹ́ ló ṣe bẹ́ẹ̀ àbí kó jẹ́ pé nínú àníyàn náà ànábì ọlọ́run bó ọ̀dà rẹ̀ ẹ̀ ń gbà pé pé wọ́n kàràmọ̀ nìyẹn àbí jẹ́ kàràmọ̀ ó jẹ́ fún fún ànábì rẹ̀ ó tẹ̀lé Ndị ìdá ọba mi ó jẹ́ àpẹẹlẹ ó fi fún ọmọ lẹ́sẹ̀lẹ́ Allah subhanahu wa ó fi ṣe òjìṣà fún ànábì rẹ̀ ni ẹ sallallahu alaihi wa sallam. àwọn ọ̀sẹ̀lẹ̀ onírànà ó wá wá rẹ̀. àmọ́ bí wọ́n rí àwọn على الماء ولا عارف سوسة àwọn sàábé ẹgbẹ́jẹ́ ipé wọ́n rìn lórí omi wọ́n jẹ́ bí mọ́ṣáó alàlùkù wọ́n rìn ní orí omi èwo ló ga jù láàárín ẹni tí wọ́n ń sọ odò di àpáta àkókò rìn mẹ́ síbẹ̀ ilẹ̀ gbígbẹ́ fún àtẹ́gbẹ́gbórí omi gẹ́gẹ́ ní ti rí orí omi gẹ́gẹ́ odò títí bẹ̀rẹ̀ sí ṣùgbọ́n lẹ́sẹ̀ náà mọ̀ ọ́n lọ wọ́n lè sọ àhábà àwọn báàbí sọ àhábà mọ́lẹ̀ ọ̀rọ̀ náà wọ́n wà áfùlà ní fọlọ̀fẹ̀lẹ̀ báhárì ìbàdàn ìsọ̀rọ̀yì wà mọ́ṣí yìí mọ́lẹ̀ àrùbí àlìyàtà. pé wọ́n rìn lóṣù oṣù òun tún ga ó lè kan ju pé àwọn bàbá ìsọ̀rọ̀yì wọ́n sọ lẹ̀ dídí wọ́n sọ odò dídọ́gbẹ́ tí wọ́n rìn lórí ẹ̀ nínú náà làá pèsè. bọ́lá àwọn bá ṣe ṣe fún àwọn bàbá ìsọ̀rọ̀ nìyẹn ọlọ́run ò lè ṣe bẹ́ẹ̀ ọlọ́run ò lè ṣe bẹ́ẹ̀ tòtò bá ní ṣùkọ̀ nínú ọlọ́run ọ̀nà bá pé ọlọ́run náà nínú ọ̀tọ̀ sọ̀lọ̀ má gbára lé ìgbìyànjú rẹ̀ má sọ pé wọ́n ti sọ pé kò ní tẹ̀lé náà àwọn tí wọ́n sọ pé kò lè sẹ̀ sáwọn ọlọ́run àìmọye ẹni tí wọ́n sọ pé ìkúlókù ó sì ló sẹ̀mí lọ́wọ́. àwọn iṣẹ́ yìí àbùkátà sí agbọ́ àgbọ́rí rẹ̀ ìbọ̀dọ̀ dá wa ó sàrà ìṣe àánú fún wa. inshallah rahman àwọn ọdún ìṣẹ̀lẹ̀ yìí bí ta fi gbóyè pé àwọn tagbọ́rì lórí omi yẹn á kó àwọn afáàrù yẹn wá àtàwọn ẹ̀sẹ̀lẹ̀ ilé ìtòjọ́ rẹ̀ tó jẹ́ pé àwọn àfa wọn mú ẹnu bà wa nípa wípé àwọn ìṣẹ̀lẹ̀ oríṣiríṣi náà ní máa ṣẹlẹ̀ tó jẹ́ pé ó jẹ́ kàrámà fún àwọn olùtẹ̀lé àwọn ànábì ọlọ́run tó sì jẹ́ mọ̀jísà fún ànábì yẹn àti ká mú dálé kò sí àyà kan àmì kan iṣẹ́ ìyanu kan sábàpọ̀ ti rọ̀sọ́l ó ti ṣáájú àwọn akókò tó fáwọn ànábì tó ti lọ ìlà àwọn ìrọ̀sọ́l ìlànà ìṣòro tó sàlá àfikọ́jà pé àmì bíi sàlùmọ́ sàlùmọ́ àmì náà ti fi ní o ó ní irú rẹ̀ ìmọ̀ ẹ̀láhù ìmọ̀kọ́jà pé àmì sàlùmọ́ gẹ́gẹ́ ní irú ẹ̀ fúnra rẹ̀ àfikọ́jà pé àlè òun rẹ̀ wọ́n ní irú rẹ̀ tí ó sì máa jẹ́ mọ̀jísà fún àmì bíi wa sallallahu alayhi wa alayhi wa sallam ọlọ́run bá ní wàá yìí fara fún Israel ẹrẹ́tì nígbà táwọn ọlọ́run ọba tá a sí odò àpinfun yín tá a sọ́ di ilẹ̀ gbígbẹ́ àwọn ọba asùnlá ẹ̀yìn àlàyé lẹ̀. wà á bọ̀ ibi tẹ́yìn tí àfẹ́fẹ́ ti láyé wà á bọ̀rọ̀ fún náà àrà bẹ̀rẹ̀ fi ti àwọn ìjọ ìràwọ̀ náà rí ìràwọ̀ wà á tún tàn kúrò ẹ̀ sì ń wò wọ́n báyìí ojú yín làwọn ọ̀tá yẹn ti parẹ́. ìdùnnú wo ló tó bá wọn ìdẹ̀ra wo ló tó bá wọn ọ̀ṣà èèyàn ó sì máa parẹ́ ó máa tẹ̀rì lójú èèyàn ní ìmọ̀tò àbí ìdẹ̀ra ilé ìtọ́jú ẹlẹ́kẹ̀wá ní oṣù muharram inshallah rahman ìbí náà ni a dúró ní èmi abdulhamu abasu subhanahu wa ta'ala ní mẹ́rin ìwà kárọ́rì tó tẹ́lẹ̀ fún wa ní àgbọ̀yé àwọn ọ̀rọ̀ rẹ̀ nílò rẹ̀ ti mímúṣẹ rẹ̀ ọlọ́run bàdé dáwà إذا قرأ عليهم برحمتي وهو أرحم الراحمين هذا هو العلم عند الله اللهم صل على محمد وعلى آله وصحبه أجمعين اللهم صل على محمد وعلى آله وصحبه أجمعين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 وعليكم السلام تفضل